ẹ mọ̀ nílẹ̀. àwa nù. ẹ kú dédé àsìkò yìí. ẹ ṣé o. pé kò sí tewu yín fọ̀sán rìn. Ah, àgbà tí mò ń sáré inú ẹ̀ kan mọ̀ ni bí nǹkan ò bá le dájúdájú òun ní lé nǹkan. ó dáa o ẹ sọjú abẹ́ ń kó. láyọ̀ àtọ́kì ọmọ mi. ọ̀rẹ́ mi ni olóòfẹ́ fẹ́ mọ̀ ń sasúnṣẹ́ wà yín. ọ̀rẹ́ rẹ o. ọ̀rẹ́ mi Ọdúnládé ni kẹ́sì mọ́ wo iṣu rẹ̀ ó dára láti fi jẹrú ẹ̀wà yín. Ah! bí ìbá ṣe àìfinipe ni àìfihàn pé. yẹ́ tó ń mú ara oko sábà ń tẹ́wọ́ lù ṣé pẹ̀lú ṣubí tí ìṣúra dáadáa tó gbé ọwọ́ ni yóò fi mọ jẹ̀ wá mi. má fojú kéré esu mú o Jesus ó kéré lójú ni àwọn tó lè fi ṣe pọ̀ o bó ṣe ń wo sùn o lè fi ṣe yẹn o lè fi ṣàṣàrò kódà o lè fi epo jẹ oh sí tó lè fi sùn dá rárá. kò sí bó ṣe lè kún sun rẹ̀ létò ìyìn ah! tí ì ní jẹ ìrìn fi rún mú mébí wọ́n ní pé.